ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn wa àwa ní èèyàn yìí o bẹ́ẹ̀yàn ọba afẹ́ni kò níwò rẹ ni orúkọ mi ni Ibrahim Abiodun Chata ẹ mọ gbẹtò kọmọ flo pẹ̀lú Superlight níléeṣẹ́ Crest FM ibẹ̀ là kalẹ̀ sí o ṣe é rí Superlight ọmọ Ògbómọ̀ṣọ́ ajílété ìlú tàtẹ̀ẹ́sẹ̀ bá ọ̀nà ọ̀kan ṣoṣo ní ìlú ìlú akin ìyá barúkú hmm. ìbarú lòun ọ̀mẹ́kún sun bàbá barúkú ìbarú ti lòun ò ní ṣòjòjò hmm. ẹ mọ gbẹtò pẹ̀lú supalaiti o akọni ọkùnrin hmm. sọ̀rọ̀sọ̀rọ̀ tọ́dá lẹ́nu ó kọ́ mi lè bá chata peace out.